ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر الإخوة نلتقي معكم في هذه المساء لرحاب الأسئلة والأجوبة والتي يأتي دورها في كل ليلة الأربعاء فنسأل الله جل وعلا التوفيق والتسديد فيما تعرض علينا من المسائل وفيما يتم بها الإجابة نسأل الله أن يحفظنا مما لم يقل به ربنا سبحانه ولم يقل به رسولنا محمد صلى الله عليه وسلم ونسأله أن يلهمنا الرشد ويوفقنا للتسديد وهو ولي التوفيق فخير ما نبتدئ به تحية أهل الإيمان والإسلام قائلين السلام عليكم ورحمة الله وبركاته أربكم الله أجل جقشش الله àtọrọ àlékún ìkẹjẹ fún ànábì wa Muhammad aleyhi salatu wa salam lẹ́yìn náà alẹ́ òní òun náà ní ọjọ́ tí wọn yà sọ́tọ̀ láti máa fi dáhùn sí àwọn ìbéèrè àti ìdáhùn èyí tí àwọn ọmọ yà wá tí wọ́n fi ń sọ̀wọ́ àti tí wọ́n máa fi sọ̀wọ́ sí wa pẹ̀lú yọ̀ǹda Allah subhana àmà tẹ́tí gbọ́ àwọn ìbéèrè wọ̀nyí èsì rẹ̀ yóò sì máa tẹ̀lé pẹ̀lú àna ọlọ́run abẹ́olúwa kọ́ṣọ́ wa kúrò nínú èṣù àti èròǹgbà rẹ̀ ọlọ́run yóò kó lè wà lórí abẹ́olúwa kó má sáà fi wá ṣe kó gẹ́ orí ẹ̀rí ntọ́lọ́wọ́n ọ̀sọ́ fáànàbí ọ̀sọ́ ọlọ́mọdé tẹnu wa jáde kó já ìdí wa kó sì fi wá ṣe kóńgẹ́ èyí tí ó bá ṣe déédéé òun náà ní òdodo ọ̀rọ̀ ọlọ́run àtànáyè èyí tó bá kú díẹ̀ káàtó àbẹ̀wò wa ọmọsọ̀tà kórìjì fún wa wọ́n fi láàyè àtàwọ̀fẹ́ náà. náà ìzọ́kùnrin wọn kọ́ ṣe ìzọ́kùnrin wọn kọ́ yọ èyí tí ọmọ jẹ́ alákọ̀ọ́kọ́ béèrè bí oníbèrè sì béèrè wọ́n ní tí òkú bá kú lẹ́yìn ìgbà tá a bá ṣe ètò bóyá látàrí wíwẹ̀ ni àbí látàrí jíjí òkú tí a wá tẹ́ kíkí òun sí òkú la tá a wá tẹ́ ẹ̀kùn débi pé a wá gbé òkú lọ sí orí tẹ́ wọ́n ní ẹ̀dákùn jẹ́ ìgbàláyé wà láti ṣe sọ̀látù sí òkú la ní orí tẹ́ lẹ́gbẹ̀kùn lọ́kọ̀ọ́ náà sọ̀látù ẹ̀rọ tá à ń pè ní ọ̀rùn jàǹdáza òun náà ní ẹ̀rọ tá a máa kí sí òkú la ẹ̀rọ yìí ẹ̀rọ àkáni nínú àwọn ẹ̀rọ tí a máa kí ṣùgbọ́n àwòrán ẹ̀ gbogbo mùsùlùmí náà ló fẹ́ mà kò ní rúkú nínú kò sì ní kíni nínú kò ní sojú kò sì ju tẹ̀kídéra mẹ́rin náà lọ Allahu akbar mẹ́rin ó lè jù lọ nígbà míì ó lè jẹ márùn nígbà míì ó lè jẹ ó di bẹ́ǹdì lórí èyí tí ìmáàmù bá ṣe ó lè ju mẹ́rin lọ o sọ̀rọ̀ wá nínú ẹgbà wa àdìsù ọ̀bẹ̀lá ìgbà àgbà ṣíṣe lọ́tọ̀ àrùkùsọ ìtẹ̀gbé mẹ́fà so ó lè jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ta fẹ́ lò ní pé sọ̀látù jánásà ìrun jánásà kò sí òkú bẹ́ẹ̀ kò sì ṣe sájìdà bẹ́ẹ̀ tábà ti wò gbogbo ẹ̀ pátápátá lẹ́yìn suratul Fatiha àsàlátù fanabi sàṣàlà ogun tó kù àdúrà ni fókù àti fúnra wa ó fi jẹ́ pé sọlátù yìí gangan àdúrà ni tàyí kókó sọlátù jánásà afẹ́fisàdúrà afẹ́fisíwáìsì pẹ̀lú kọ́lọ́wọ́n bá kó sànù òkú mùsùlùmí tí a fẹ́ gbé bọlẹ̀ ọlọ́wọ́n ọba lọ tó fẹ́ lè jẹ́ pé ọlọ́wọ́n tó fẹ́ lọ jábọ̀ iṣẹ́ tó ṣe òun ló fi jọ́ràn yẹn kéèyàn kì fún kéèyàn kì sí mùsùlùmí là akéèké là sọ tó bá wá rí bẹ́ẹ̀ àwọn kankan bẹ tí ò lẹ́tọ̀ọ́ níbi àwọn sọ̀láàtù míì téèyàn lóun fẹ́ kí àyílà ní tẹ́ nìkú nínú tẹ́ àbọ̀fẹ́ kàlàkà rẹ̀ àbúrò ní náfìlà kan tó wọ́n yàn kíláwì èèwọ̀ lélẹ̀ torí pé ààyè yẹn ìṣe ààyè kírun ṣùgbọ́n sọlá tó jẹ̀nẹ́zà àìhà rẹ̀ ìṣèjì rẹ̀ àwòrán ẹ̀ ó ti yàtọ̀ ìtafẹ́lò láàrin ni pé kò sí nǹkan kan ká kí sọlá tó jẹ̀nẹ́zà ní ìtẹ́ èyí tó kẹ wá dájú ni pé lọ́pọ̀lọpọ̀ kìí dẹnu tẹ́nà ní àtìkì ní gbangba ìta kó tó lè pa wọnú ìjànáza kọ́tẹ́ wà láwọnú ìjànáza níyẹn lè kì í bẹ́ẹ̀ torípò ti yàtọ̀ sí èyí tá nàbí sàtàlá ń ṣe léèwọ̀ wípé èèyàn gbọ́dọ̀ kí ìrun ní ìtẹ́ ewọ́ ní kí mùsùlùmí kí ìrun ní ìtẹ́ ṣùgbọ́n sọ̀rọ̀ àti ìjànáza ó yàtọ̀ ó yàtọ̀ so àdúrà yìí kẹ́gbà tó yàn dé ọ̀dà nìkan sẹ̀mọ̀ kó tọ́ nínú sẹ̀ríà tí wọ́n bá pín kú tí wọ́n wá rí pé à ah, òkúta sí òkú tó káyàn gbẹngbẹngbẹng ní èèyàn wọn láǹfààní láti kírun sí la kéèyàn ti béèrè sáré rẹ̀ dà kéèyàn ti lọ kírun sí la nínú tẹ́ kò sì tó burú bẹ́ẹ̀ so kọ́dà tó bá ṣe pé àwọn àkàtì kì í ṣùgbọ́n ìyá rí pé èmi náà fẹ́ ń fẹ́ kí tòun bóyá lè jẹ́ ẹni tó súnmọ́ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ ọwọ́ apẹ́ dé bóyá kò sí ń lé àbò tí ò pàápàá jùlọ kọ́ má ti pẹ́ jù kọ́ má ti pẹ́ jù kò sí nǹkan kéèyàn kí irun sí okùn yẹn la ó ṣe bí wọn á lọ sáré bẹ́ẹ̀ ni wọ́n ti ti sílẹ̀ lẹ́wọ̀n ó sì tẹ̀lé kọ́ ògbóni kébìlà ó sì tẹ̀lé kó pàfàtìyà ó sì sàrátù Ibrahimiyya. kó sì ṣe àdúrà lẹ́yìn tẹ̀gbéra ẹlẹ́kẹta fún òkú ẹlẹ́kẹrin náà sọ́mùtọ́jọ́ bẹ́ẹ̀ wal ilmu inda Allah náà.